Zalma sata sẹ̀dẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Mi ò mọ bí olórí gbéyàn rí. Bárẹ̀ tún tèmi Ọ̀rọ̀ ayé ó ti sú mi. I don't even know where to go. kò yé mi ọkàn mi gbọgbẹ́ kò yé mi yé mi yé mi. I need to be free. Mo ní láti bọ́ nínú àjàgà yìí kí n bọ́ pátápátá. This body is much for me. Táwa ni mo ṣẹ̀ mo ṣẹ̀ lẹ́ṣẹ̀ tí kò lè forí jì mí. ẹ dákun abiyamọ ayé ẹ má omi níràn. ṣẹ̀ṣẹ̀ ni wípé mo wá ẹni kí ló dé. Can't just take this anymore. I need to be free. Cause kò yé mi. and I can't comprehend this anymore. We need a lot to go, lot to go. Mi ò mọ bí olórí gbéyàn rí. bá tún tèmi hàn mo fẹ́ bọ́ mo nílò láti bọ́ àjàgà yìí wúwo ó ọjọ́ orí mi lọ. I need some help. Oh. Somebody help me. I need to be free. I need to be free. Eh, hey, yeah. A kú pàdé òní o. Eh, Gẹ́gẹ́ bá a ti mọ̀ pé èní la dá tí ọjọ́ pé tí a máa ń sun ẹ̀jẹ̀. A mọ̀ pé o, ìwọ sì ni ẹ̀jẹ̀ kàn lẹ́nu. Èmi náà mọ̀ bẹ́ẹ̀, mo sì ti gbáradì. Ta ló wá fẹ́ fi ilẹ̀ o? Ah.

ẹgbẹ́ mélòó ló ń sùn dìwò yìí ilé ẹ̀wò yìí tí mọ̀ àbí oníranù lórí máa dá gbogbo mi lé lórí aláraka dìde kó lórí bẹ́ẹ̀dì dọ̀ndín. àjẹ́ nìyá mi àjẹ́ nìyá mi gbogbo obìnrin tó ń pè lóde o ike tó wà lọ́wọ́ wọn lójú àlọ́ nígbà tó sùn tó lálà wọ́n fi dàmí sí ẹ lára ó tún wá jí dá same ike náà wọ́n fi dàmí sí ẹ lára. Ah, ìyẹn ti ó dìbò kan. kí ló dìbò nù ah. ah, mm, mm, mm. hmm. ẹ. ajẹnimọ́mì bẹ́ẹ̀ ẹni sùúrù hmm. báwo nìyẹn ṣe máa sùn tó máa lálàá tó máa rí ike the same ike náà ló wá jí tó bá lójú ayé. your mother is ajẹ. bó bó bó wáyé tẹ̀lé ń sọ̀rọ̀ báyìí náà wáyé wọ́n sùn ń ṣàjẹ́ o àti wípé mi ò ní bá wí ìwọ ogun mo ní bá wí ṣé nígbà tí ìyá ẹ lóyún ẹ ìgbà tí mo ti lóyún ti tiẹ for nine months tí wọ́n bí ẹ tó ń fún ẹ lọ́mọ wọn ṣe pa ẹ nígbà yẹn wọ́n ẹ̀ tún pé náà tó yẹ kó ti tó stage ìran ẹ̀ fi wá pa ẹ́. jọ tó yọ lọ ṣé wọn kì í ṣàjẹ́ ni ṣé wọn kì í ṣe àjẹ́ ni nǹkan tó bá ti sọ pé máa ṣe pé pé ìmàrí nìyẹn wọ́n ní pé ìmàrí nìyẹn mo tún lọ́la mo tún rí wọn lójú àlá ike kan náà ike ike kan náà àjọ ah, tó bá jẹ́ ìwọ ni kí ló máa fi ó wá bá mi eh, sọkú sọ. ṣé nígbà tí wọn lálàá ṣé àwọn ilé ìjọ pásítọ̀ lójú ẹ ìwọ ṣe gba chọọchì lọ. bẹ́ẹ̀ ló ṣe ẹ sọrun jáde kí kí là ń sọ kí ló ń sọ ìyẹn nípa àjẹ nìyá òun mo ti pòkùn ṣáàjẹ kí lọkọ tiẹ ń bẹ ìwọ ń tiẹ. Ah. ẹ wo àjẹ ni mọ́ mi ah, wọn rí ẹ̀jẹ̀ lẹ́nu àjẹ àbí bọ àjẹ níyà yìí jàre ẹ máa kí là ń kí là ń tàn ṣe wọn mọ ẹ̀kan lọ fi ẹ dájọ o èmi láìkẹ máyà kan fi ẹ dájọ́ fún mi o. ó yá gba chọ́ọ̀chì lọ kó tó máa sunkún egbére gbọ́dọ̀ àwọn lè tó rí wọn lè wọlé kò sí kò tó máa ṣe fún ẹ o. a jẹ ni wọn jọ a jẹ ni wọn. ṣé wàá jẹ kí ló rúkú ẹ. wọ́n kàn jẹ́ gáwọn sì mọ̀ yá jù. ẹ dákun abiyamọ ayé. Ah, kọ́lá báwo ni ah, mọ́nẹ́jà ká sùn mọ́ ká sàn ìwọ náà mú wa lọ sísàlẹ̀ ń sìn ṣàlàfíà owó oṣù ẹ má bínú kó lé ọ̀sẹ̀ méjì kíka tó sanwó. bínú ah, kẹ mi bínú o nǹkan tó bá abọ́yàdé ó fọ́ lọ́yà náà ló bá. kọ́nà ṣe àwọn aṣàánú wa ní pẹ̀lẹ́ má pẹ́ kó tó dé lọ́la o. ibi náà fi ṣe mi ṣeré mi ò ṣe gan. ẹ kí ló tó ṣẹ̀ṣẹ̀ ń lọ lẹ́sìn. àmọ́ ah, dúró de tupẹ́ nípẹ́ eh, ni kó wá take position. all right kò sí wàhálà all right ó ṣe gan. lẹ́kì ẹ̀ o kó rọra ṣe ṣé bá ṣe máa máa wò ó mìíràn lélẹ̀ máa mi símẹ́sítà mi tún ló ń bọ̀ yìí o tẹ́lẹ̀ ìbá fi lè bọ́ ọmọ mi lọ́wọ́ mo ní carry over nìyẹn o. ẹ má pe èdè bẹ́ẹ̀ o o ní ní carry over lágbára ọlọ́run ẹlẹ́dàá mi ò ní jẹ́ oní carry over èmi gan mò ń tiraka mò ń to gbogbo ẹ̀jọ́ tó bá pé màá kó fún ẹ ẹ ìwọ fún mi lọ́sẹ̀ kan màá rí màá rówó fún ẹ tó bá fi sanwó school ẹ. mami <laughs> ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan ó ti ń pọ̀ṣù kan lọ báyìí o mami. a ní kó ṣe sùúrù èmi náà ṣáà ń gbìyànjú bá ti ta gbogbo owó rògbò yìí mọ́ra wọn sìn á pé. jókòó jọjú lé kí ló ṣe kí ló tó wọ báyìí. àbá àwọn ojú ló wáṣọ ń bì ní ṣojú ló wáṣọ tó wáṣọ báwo lójú wọn ṣe rí ta ló sọ fún ẹ pójú èèyàn kan rí bákan kí náà fi lọ ẹ má fi lọ mi abójúgun lẹ́yìn etí. sísá mi ṣe bọ́ọ̀lù oṣù ni mò ń bá màmí sọ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan ó ti ń pọ̀ṣù kan lọ báyìí. kí ló ń ṣe kí ló ń ṣẹlẹ̀ náà ṣé mi kọ́ mo bí ẹ mọ́ ni ọ̀rọ̀ obìnrin lẹ̀bi ṣe yanjú ọ̀rọ̀ mi èmi mo ti yanjú ẹ̀wà mo dẹ̀ ní o ṣe sùúrù fún mi. Ah. èló lowó tá à ń sọ jàre. sísá mi thirty thousand naira pé lowó tá à ń sọ yìí. thirty thousand naira. bẹ́ẹ̀. ẹ yẹ kí n sì ní bíi gbà twenty thousand lélẹ̀ kọ̀ fún mi bíi two days máa bá wa ten k tó kù. sísá mi twenty thousand. two days fún mi two days. twenty thousand òun náà tún rí kólẹ̀ ó parí wọn ò tún rí gbogbo ẹ̀ kó lẹ́yìn mo sọ pé kó má fọ̀rọ̀ ẹ lọ alàgàtà wọn ò ní kò rí ẹ̀tàn fẹ́ ṣe ẹ́ tó bá fún mi lọ́sẹ̀ kan gbogbo ẹ̀ lèmi máa kó lé ẹ lọ́wọ́ kí wá ní wàhálà. Ah! ọ̀rẹ́ àti bàjẹ́ ọ̀rẹ́ àti bàjẹ́ ọ̀rẹ́ àti bàjẹ́. Hmm, mami kí ni ìdí tó fi jẹ́ pé ẹ kórìíra sísá mi Bùkọ́lá kan gbégbá wọn ò mọ̀ gbé kán gbàwó wọn ò mọ̀ gbé kán tún ra nǹkan wálé fún wa gan ẹ ní appreciate wọn rárá abẹ́yìn kan lè bí wọn mímí kan lẹ́yìn náà ni lójoojúmọ́ màmí ó fi ọjọ́ tó pé táìmù tá a bá ti ń sọ orúkọ sísá mi báyìí ẹ máa mí kan lẹ̀ kí ni ìdí tó wà ń bẹ gangan. ọmọdé ló ń dà yín láàmú kó lè yé yín èmi mo mọ ohun tí mo rí èmi mo mọ ibi tó ń lọ mo mọ ẹ wo ọmọdé ń dà yín láàmú ẹ jẹ́ jókòó ara yín jẹ́ kẹjẹ kí n máa bá fà bí ṣe ń bá fà yẹn. mami kò lè yé yín kò lè yé yín lè máa sọ all the time tá a bá ti béèrè lọ́wọ́ yín pé kí ni reason tẹ́ ṣe kórìíra sista mi torí pé kò yé wa náà la ṣe béèrè lọ́wọ́ yín pé kí ló ń ṣe fún yín tẹ́ ṣe láìkì wọn. Ah, wọn ṣe o èmi ò fẹ́ sọ̀rọ̀ mi fẹ́ sọ̀rọ̀ olúbùkọ́lá tẹ̀ ń wò yẹn ó hmm, ló ń fọwọ́ bògo yín mọ́lẹ̀ o dúró yẹ kẹ́ ti lọ jù báyìí lọ ó yẹ kẹ́ ti jí èèyàn kẹ́ ti máa gun mọ́tò bọ̀gìnìbọ̀gìnì kẹ́ ti máa kọ́lé ńláńlá lákẹ́bí nǹkan ti fẹ̀yìntì kí ti máa jẹ́ wọn mọ́ àmọ́ èmi ò fẹ́ sọ̀rọ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ torí wípé ọbẹ̀ kì í mì nìkan àgbà mi ò fẹ́ sọ̀rọ̀ ni. ọbẹ̀ ò mì nìkan àgbà mami kí ni ìtumọ̀ ọbẹ̀ òkè mi nìkan àgbà. ẹ wá bí báyìí ṣé tí ń dùn yìí ṣé kì í gbọ́rọ̀ ni ẹ gbọ́ bí mọ́mí ṣe ń sọ pé kò tí tó táì má ti sọ̀rọ̀ ṣé ìgbọ̀ngbà tó sọ pé nítorí sista mi láì ṣe tí ì ṣe nǹkan gidi láì tí ì ra mọ́tò láì tí ì kúrò nínú ilé yìí kí ló ń ṣe yín náà ṣé ìgbọ́ràn ni wọ́n dẹ̀ sọ pé tásìkò bá tó àwọn á sọ fún yín ẹ̀dẹ̀ ń lọ́ wọn nífun àti mátàrà ó yà mí méjì ẹ̀dìdẹ̀ mo fẹ́ bá mọ́mí sọ̀rọ̀ hmm. ẹ̀ bọ́ta mo fẹ́. mọ́mí ṣe ń ra ọmọ yìí. ó ní kẹ bọ́ọ̀tà alọ́rọ̀ tàbí. ok ìtẹ̀wá sí respect máa ń wà nítorí àtijọ́ ga bákan náà. wọ́n bẹ̀ ẹ́ kéèmí. ìdí ẹ̀fọ́ ló ń gbẹ. àfàkókò ni lẹ́dí yóò sè tí fúnni lóko ìdí ẹ̀fọ́. mo ra tàwọn ọmọ ra ní ayé gbogbo ẹ̀ máa ṣe àtìlẹ́yìn ṣe ṣe gbogbo ẹ̀ wá bálé láyọ̀ o àbọ̀ bá kí gbogbo ilé o kí mọ́mí àti dájú. ẹ ṣe mà ẹ má wọrí mọ́mí mo máa rán sí i. ẹ ó dà ẹ dà ẹ dà. babe má sìn mi don't worry yeah, yeah, I'll call you on phone. okay love all right bye love. ó dàbọ̀ ó ó kílé o ó dàbọ̀. Bye, Charlie dàbọ̀. wá ń bí pẹ̀lẹ́ lọ mò ń lé ẹlẹ́yọ̀rọ̀ ẹ̀ lọ kí wá fàbọ̀bẹ́ dí ẹ̀ tiẹ̀ inú ẹ̀ dùn orúkọ ọlọ́kọ ṣọ́kọ lódì kì í ṣe lójú mi ló ti máa lóò fẹ́ fẹ́ ọkọ kan tá a ní ẹ wo ẹ wo mọ́mí kúnlẹ̀ lèmi máa fẹ́ o kúnlẹ̀ ni máa fẹ́ o kúnlẹ̀ ni máa fẹ́ kúnlẹ̀ ni máa fẹ́ wọ́n kúnlẹ̀ ni máa fẹ́. àìfáàrẹ̀ ẹ̀ balẹ̀ èmi ni wọ́n ń gara sí ò ń gara ṣíkì ò ń wò pé ìwọ ló fẹ́ gbógo ní olè tèmi ga láyé láyé kò lè ṣeé ṣe kì í ṣàtọwọ́ ẹ̀ o ò lè fẹ́ ilé yìí torí bó ti sọ pé òun máa dirú òun máa digba àbí. kúlẹ̀ lè máa fẹ́ o ò ní fẹ́ kúlẹ̀ ni máa fẹ́ kúlẹ̀ ni máa fẹ́ kúlẹ̀ ni máa fẹ́ o bá mi lérí o bá mi lérí àbí ẹ gbà mí o gbogbo ẹgbẹ́ bukalama tí mo kọ wálé èèwọ̀ kò lè ṣeé ṣe ah, ó kàn ń ṣe lásán ni lọ́fọ̀kànbalẹ̀. ó tiẹ̀ wá ń sọ pọ́kùnrin náà ṣèlérí fún un kóhùn aṣọ òun dèèyàn òun á ṣe dirú òun á digbá fún kò sí tóun ò lè ṣe fún òun á rọkọ̀ fún òun á kọ́lé ó ṣàlólérí oríṣiríṣi kóhùn aṣọ òun dèèyàn ẹjọ́ ẹ má má wù mí rùn. a mọ̀ pé lọ fọkàn ẹ balẹ̀ ó máa máa lè ní kò ní bá a àṣẹ tó bá kú díẹ̀ kó ṣe oríire yẹn báyìí ó máa máa lé ó máa máa kù díẹ̀ díẹ̀ díẹ̀ títí láéláé ni ẹ̀yin ẹlẹgbẹ́ mi àbí kí ni mo wí. bẹ́ẹ̀ni torí pé kò lè orí láíláí bẹ́ẹ̀ni mo fẹ́ bọ́ mo nílò láti bọ́ àgàgà yìí wò ojoojọ́ ìlọ. I need some help, somebody help me. Jésù ẹ̀wọ̀n ṣe Malika, Malika, Malika. three white bands. pẹ̀lú gbogbo ìlérí tó ṣe fọmọ yìí ó ló máa sọ kìdí rẹ̀ fún un kò já sílẹ̀ bẹ́ẹ̀ kò dáná ọmọ yìí fine ó dẹ̀ ṣe mú yangàn ó tún níwà ẹ́. ó ti lè dùn mo ní mo máa sọ òkè mo máa sọ ọ́ dilẹ̀ fún èèyàn ó yẹ ti mọ̀ pé na scam bẹ́ẹ̀ ni náà ó wá sọ pé ó ṣe well manageably manageably ó ṣe mú yan gan manageably ni oògùn ṣe pé like that like that at least àwọn set chicks ṣì pọ̀ ń ta ó yẹ kó yẹ náà you be man like me ó yẹ kó mọ̀ pé àlùwalá ológbò ọgbọ́n àti kẹrun tí ẹ jẹ ni bẹ́ẹ̀ ni ọgbọ́n àti kẹrun tí ẹ jẹ ni na how to eat the meat okay i go come i go come tell am say hello i wan chop your meat ni after eating the meat am i can't i can't say it. àbá ó wá kẹrun ẹ̀jẹ̀ tán ó jẹ tán epo ẹ̀gúsí wá dòun àfojú rí mọ́ àbá. ẹ̀yẹ́ láì ṣe pé fámìlì ẹ̀ ní obìnrin I don't know tọrọ ṣe wá ká ẹ lára báyìí kí ni tiẹ̀ tó gbé mátà onímátà lórí báyìí sí bí ṣe wire still dey inside life there is time for everything bẹ́ẹ̀ àsìkò wo ló lọ there is time for everything time tèmi mo dẹ̀ ń lò yìí I can't mi ò lè allow kí obìnrin kan kókò wá from nowhere kó wá fi marriage responsibilities kó fi dé pàdé ẹ̀ mọ́lẹ̀ ni kó lè work there is time for everything time tó yẹ kí mi máa enjoy life mi ni mo wà yìí you understand mo dey enjoy yẹ mi ò tí ráyè ẹ ń fẹ́ yàn ń má rí ọ lọ ń gbé wá pé kí n wá meet mọ́mí òun kí n wá ṣe kinní kan. ro dáadáa o fẹ́ kí àwọn ọmọ mi máa pè é bọ̀ dáadáa. <laughs> sí kí ló kí ló bá dínú yẹn make you call me bọ̀dá kó pè mí ní bọ̀dá kó pè mí bọ̀dá kí ló bá dínú yẹn yes. Hmm, olójú oh, tí o ah ojú tí shame i no get am you suppose know i no get shame kí ló ń sọ àníṣe o tí mo bóyá ìyàwó tọ́lọ̀ ń kọ́ mọ́ mi like ìyàwó tọ́lọ̀ ń sọ pé okay o at the end of the day o this is who you are going to settle down with o mo bóyá na your your daughter ọlọ́run ló fún ẹ kí ni ah it makes our friendship stronger. o lójú tì ní ọmọ tèmi. wetin do you. ọmọ tèmi. ọ̀gá let's toast. toast to kini. your born daughter your born itoba fine you, your born daughter wey fine my wife Toasty, toast toast. <laughs> Bídèmí Bídèmí ìwọ náà wo time tó ń bọ̀ ń bí iṣẹ́ òun náà ló ṣe mọ nǹkan kan gbogbo àwọn tó dé lẹ́yìn ẹ̀ pátá gbogbo wọn ti ní ṣọ́ọ̀bù ara wọn. ojú kan náà ló wà kí ló wà ní ọpọlọ ẹ kí ló wà lọpọlọ ẹ kí ló forí ẹ rò. wàá kọ́ máa ṣe yẹ́mọ̀yẹ́mọ̀ yẹ́mọ̀yẹ́mọ̀ máa fi máa rìn káàkiri kí ló dé. bóyá tí ọmọ tí mo bí bóyá tó máa fi bí ọmọ mẹ́rin bóyá by that time wàá ti wàá mọṣẹ́ ń gbà yẹn ṣé o ti gbọ́ ẹ má bínú ma mọ́mí ló rán mi iṣẹ́ mọ́mí ló rán ẹ iṣẹ́ mọ́mí òye máa ràn ẹ iṣẹ́ mọ́mí rán mi iṣẹ́ mọ́mí rán mi iṣẹ́ ó wà lára ẹ̀ òun ló ń bẹ́ ẹ lọ yẹn. kó o ṣe kí ni kó o dìde má dìde o má dìde o jẹ́ ibi tó wà yẹn náà ni kò wà kí n kọ́kọ́ ronú ti máa fi ẹ́ ṣe. ṣẹ̀ṣẹ̀ ni wípé mo wá ẹni lédè can't just take this anymore. I need to be free. Oh, yóò yí mi mọ́ o. Ah, ó sì máa rí mi. àbí kí ló ní She, she, àti just ẹni me. Ah, tẹ́lẹ̀ ni. a ah, ní because me, ò mọwọ́ ẹ̀ tó máa fi ní pé kó boyfriend to fair fair. But you wanna náà me at n máa ti hùn níjà òun ká lè níjà call you tọ́wọ́ kọ́ ọ̀rọ̀ yìí kò tiẹ̀ yé ó kàn sọ fún mi pé ẹ ọ̀rọ̀ òbíyá o máa mẹ́kẹ́ o máa fẹ́ kọ́ ni àbí o máa gbé ìgbòdìlú wa ga o rò pé tó bá gbọ́kọ̀ wálé ayé ẹ̀ máa da ó pé ìfẹ́ ṣe lójú ẹ̀mí mi n fẹ́ rí o níbí ń lọ o ò lọ́kàn kan fẹ́ kò sí ọ̀tọ̀ sọ́jọ́ níjọ́ yẹn mo tiẹ̀ fi ìpèrè lọ ṣe àfìgbà tí mo pe bọ̀bọ̀ tó ní má pè òun mọ́ o pé mọ̀ sí òun pé wọ́n sọ fún òun pé tó o bá fẹ́ mi òun ò lè mẹ́kẹ̀ láyé gbogbo kan tó o bá dáwọ́lé ó máa bàjẹ́ ni mọ̀ sí pé bọ̀bọ̀ pé kí wọ́n má fẹ́ ẹ mọ́ ah, ìyẹn ò dáa o ìyẹn ò dáa ẹ eh, because bọ̀bọ̀ yìí nice sí ó dẹ̀ help ẹ ó ń take ẹ ó ń fún ẹ lówó ó ń fún ẹ everything eh, ẹ gbàdúrà pàdé ẹ̀ ń sìn our relieved ah, àpòso eléyìí. relief bìtì báwo o dé pẹ̀lú títí ẹ nìyẹn go straight to the point whenever you want to talk see ever since tí bọ̀bọ̀ yẹn ti wá into your life àwa fún ara wa ọkàn wa balẹ̀ you stop coming to us for money bó bó ṣe rí bó ṣe fine bó ṣe dàbí ọmọ ó dàbí ẹ̀lẹ̀ náà ẹ eh, fún mi one naira two naira. ẹ òótọ́ ni a ní ìsinmi lóòótọ́ ká má parọ́ o ò bèrè owó lọ́wọ́ wa mọ́ o ò tọrọ owó mọ́ lọ́wọ́ wa. ẹ ti ẹ bóyá kí a lọ bá bẹ bọ̀bọ̀ yẹn àbí. ẹ èmi ò lọbi kankan mo ṣe wà yìí mi lọ anywhere. Ah, inú mi á rí tó tẹ́lá tẹ̀lé mi inú mi máa dùn gan-an inú mi máa dùn gidi torí ah, ó ti sú mi. ẹ jẹ́ ká lọ bẹ mọ́ ah, mi. Mm, mm mọ́mì yẹn eh, èmi ò ṣe ti mọ́mì o. mọ́mì ò tiẹ̀ gbọ́dọ̀ rí yín ẹ fẹ́ a lè lọ bẹ̀ mọ́mì ṣé mọ́mì tó kọ boyfriend ẹlẹ́kìnní ẹlẹ́kejì ẹlẹ́kẹta lélẹ̀ bọ́ọ̀lù ṣe fẹ́ gbọ́ sí wa lẹ́nu wọn ní dá lóhùn náà so it's better ká lọ bá bẹ̀ bọ̀bọ̀ yẹn. God bless you bọ̀bọ̀ yẹn ló máa better but mọ́mì yẹn ah, mi ò lọ. bóyá kẹ̀kẹ́ bíbí sọ́dọ̀. èmi ò lọ rí ah, mi ò mọ bí olórí gbéyàn rí àti mo bá advice nkẹ máa ta machine kí lè fẹ́ ta fún machine yìí ṣì wà òkè ó sì tuntun. ẹ jọ ẹ jọ machine lẹ wá rà ní advice me. ẹ she she ṣé ẹ̀yin ni ìyá mi àbẹ́yìn ni màmá mi àbẹ́yìn lẹ̀gbọ́n mi àbábàárò mi kí n ti yín nǹkan tẹ bá bá wá ni kẹ ṣe jọ ṣé machine lẹ fẹ́ rà. ẹ má bínú mo kàn ń sọ ni bí mi ṣe gba tí ah ok o tí wọ́n ní pé ẹ fẹ́ àǹtí ẹ wò nǹkan story ti máa sọ fún yín sí ó fọ́ nìgan tẹ bá mọ mú ṣe ra machine yìí ẹ wò ẹ̀gbọ́n mi dáwó màmá mi dáwó èmi fúnra mi mi kì í jẹun mo máa ń fi owó yẹn sínú kóló tí mo fi ra machine yẹn mi. ṣé story lẹ fẹ́ sọ̀rọ̀ àbí fẹ́ ta machine. ọmọ ní kí n fún yín preamble ni so that máa sọ iye tí mo fẹ́ tẹ̀ ẹ máa understand kò yé yín ẹ wò tuntun ṣì ní machine yìí o ó ṣì tuntun mi ì tí ì lò bóyá kẹ́ mú five thousand naira wá péré. five what? thousand five thousand eh. fún machine ele ṣó jẹ́ tuntun ni. àwọn tí five thousand tún pọ̀ jù ni. ẹ wọ ẹ sọ̀rọ̀ èmi ò ní three thousand. Ah, ah, àǹtí ọ̀tajé nìyí o. nígbà tí mo sọ gbogbo sórí bí gbogbo fámìlì mi ṣe dáwó ra kínní fún yín mo dẹ̀ sọ pé tuntun ni ẹ wá ní pé kí n fún yín three thousand three thousand ah ah. ó yà pé ẹ ní ọjà ta tẹ́ bá ti rẹ́dì láti ta kẹ́ sọ fún mi. àǹtí àǹtí àǹtí. ẹ mú wá mi ò mọ bí olórí gbéyàn rí. lọ machine wa kí ni ó dàpẹ́ ẹ̀ tí ì lọ́jà rà. bárẹ̀ tún tèmi ọ̀rọ̀ ayé ó ti sú mi. ẹ wo mọ́mí ẹjọ́ mi mi fẹ́ fi sùn yín. ẹ lè bílí pé machine owó iyebíye tí mo rà fún bídèmí ṣé ló lọ gbé ta. máa ṣe ìtura fún bílíìmù. bẹ́ẹ̀ ni. ó tà. ó gbé ta o. kí nìyẹn ní ṣe ṣe bí máṣíìnì ìránṣọ òun ló ra fún ohun tó bá dẹ̀ wù ló lè fi ṣe ṣé yẹn lẹ́jọ́ nù ni jọ tó bá jẹ́ wípé mọ́tò ló bá rà fún àbúrò ẹ̀ tó wù tó tà ṣó lẹ́jọ́ nù ni ó ti rà ó ti fi po orí ẹ̀ tó bá wù ara tó bá wù ló lè dà ó dẹ̀ ra máṣíìnì tó fi ránṣọ ó dẹ̀ jẹ́ ayé ìsinmi mọ́ àwọn èèyàn ló ń kọ́lé fàbúrò wọn tí ò lẹ́jọ́ nù kò bá àtàkó wo lulẹ̀ kò kàn wọ́n wọ́n ti fi péré àwọn ti fi péré ẹ̀ ní òde wa fi karamọ̀ sí o ṣe kúkú lọ sí mọ́ṣáláṣí kó lọ gba microphone kó bẹ̀rẹ̀ fi ní sísọ ra machine fàbúrò mi ò ta àbí kó lọ ṣọ́ọ̀ṣì kó máa lo aago gbangan gbangan gbangan ẹjọ́ o mo ra machine fún bídè mi ó dẹ̀ gbé ta o ní karamọ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ ta ṣé mo pé mo sọ fún pé máa tẹ ẹ dẹ̀ dísẹ́ láti tẹ ẹ máa sọ fún mọ́mí máa fẹjọ́ ẹ̀sùn ẹ jọ ṣé mọ́mí ti wá náà mi báyìí ṣé mọ́mí náà mi. <laughs> Oh my God. Sala ló ṣe kí ló tọ́jú kò sí bàtú mi. ọwọ́ tí ọ̀rọ̀ ayé mi ti sú mi ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ tí mo máa ṣe jam mi ò tún pass gbogbo àwọn ọ̀rẹ́ mi tájọ ṣe tó secondary school wọ́n ti wọ school tí mo bá ti rí báyìí mo máa ń sá fún wọn ni. ṣé nǹkan tó fi ń ronú yẹn ṣé nǹkan tó ṣe yẹn nìyẹn. àǹtí mi ṣé kò tó torí ni. o ṣe jam lẹ́ẹ̀mejì o fèlè o ò mu òun ló ṣe ń ronú. ó gbóyàn ò tó ronú pátápátá wàá tún jam ṣe ni màá tuntun jẹ́ bùkọ́lé kó sí. o máa tún jàmù jù o mọ̀ kan tó ṣẹlẹ̀ o mọ̀ kan tó ṣẹlẹ̀ má wọ̀nyí máa bẹ́ẹ̀ wówó fọkùn ẹ̀ balẹ̀ máa bẹ́ẹ̀ wówó àti gba fọ́ọ̀mù mi wàá lè tún jàmù yẹn ṣe má wọ̀nyí fọkùn ẹ̀ balẹ̀ má wọ̀nyí. àǹtí mi máa fún mi lówó mi tí mo máa tó fi ṣe ànádá wọn. má bẹ́ẹ̀ fún má bẹ́ẹ̀ wà má wọ̀nyí. ṣé ẹ wo wọn láyún ẹjọ nítorí Ọlọ́run bá mi gbàdúrà kí n pass lọ́tẹ̀ yìí o. Ah, àdúrà kẹ ìwọ máa kàwé dáadáa ni o dẹ̀ máa sún ṣòkò tó ẹ dáadáa ó dàda mi lójú pé wàá pass. àmín ṣe i oh, love you so much my sister. má sunkún mọ́ má dẹ̀ ronú mi ìfẹ́ gbọ́ ronú mọ́ o yà túra ká. ẹ̀yin náà gbàdúrà fún mi kí n pass this time around. ìwọ náà wàá tún ṣòkò tẹ tún wàá tún wọ wàá tún. ó rọrùn mi lọ. ọ̀rẹ́ àti bàjẹ́ á ti wà destroyed ọmọ rẹ̀ á ti spoil. mo ní ìdòwò báyìí ni mo ṣe ní kí n sáré ta machine. o ní ìdí owó ló ṣe ní kò ta machine ìwọ náà wọ̀rọ̀ burúkú tó jáde lẹ́nu ẹ̀ ìwọ tó ò mọṣẹ́ láti bíi five years tó ti wà ń bì báyìí machine tó tún yẹ kó o máa fi kọ́ rẹ̀ ń lé bóyá wà á tiẹ̀ lè improve òmù yẹn olùta onítorí onídìí owó ni. sórí tí n bá fi wọnú ilé yẹn tí mo jáde tí mo sì bá yín bì báyìí wàá rí o tí màá fi ah, ojú ẹ rí oníranù játijàti kan mọṣẹ kò ṣe kan ó ṣe ó tó bá fọkàn mi tí bá gbá ẹ mú wàá rí o tí màá fi ojú ẹ. ọ̀gá ah, èmi ò lọ́bi kọ́kọ́ èmi ò lọ́bi ah, ni màá dúró sí mo lọ́bi kọ́kọ́ mo lọ́bi kọ́kọ́. kò bẹ́ẹ̀ ni kí ni pọ́blẹ́mì náà a ò lówó tàpẹ́yẹ tó ti gbọ́ ṣíṣì àní àpẹ́yẹ. um babes má stress ara. Okay, listen. We can't keep doing this all the time. Ati yẹ lówó kọ́ ni problem. For àwọn tó ń ya owó yìí fún, tó ń ná fún tí wọ́n appreciate àbúrò ati mọ̀m sí ẹ. Àbí? So you can't keep doing this. Kí ló ń ṣe é? Bukola, o ṣe ọ̀rẹ́ mi mú ti Calm down, calm down. Ati yẹ kọ́kọ́ lówó kọ́ ni problem. Show me ti yẹ? Mm. But we can't keep doing that we can continue. jọ ayé ló lè ní ayé ló kí nìkan tó fi ń ṣe náà. ẹ dúró náà ẹ dúró náà ẹ jọ torí Ọlọ́run èló mo ní kẹyà mi náà èló lówó tí mo béèrè fún gangan tẹ fẹ́ pa mí kẹyà mi lówó ẹdẹbẹ sí kí mi lórí kì í. ó lówó tún lẹ́nu ẹ máa wọlé ìṣá ó ní owó tún lẹ́nu. jọ jọ jọ jọ ìwọ ni pé ìyá mi àtàwọn àbúrò mi ò ṣe fún ṣe báwọn lọ ni mí ara tó bá ti wọn ni kò fi mí dà jẹ́ kí n ṣe tèmi as first born jẹ́ kí n ṣe tèmi. ẹ yá mi lówó ẹ kì mí lówó ìdìbò fẹ́ gé mi lápò fẹ́ gé mi ẹ. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ Bùkọ́lá ẹ wo lóòrùn àtòrí ààrẹ kò sówó tún ṣakọ. Yusuf tọkà ó máa padà wá padà wá síbo wá síbi kò tó bẹ́ẹ̀. àbọ̀ ẹ calm down babes but at least ó yẹ ká ṣẹlẹ̀ wáwó kan díẹ̀ fún. ṣé bí wọ́n lọ rẹ ò bá ti yá ìwọ ni best friend yẹ ó yẹ kó ya lówó ẹm eh, ok sọ pé mo jẹ bẹẹ ṣe èyàn kì í ṣe friend ẹ. àníyàn máa padà wá sẹ ẹ padà wá síbo bíbá ẹ kò tó bẹ́ẹ̀ wá síbi. ẹ má fún un kò tó bẹ́ẹ̀ kí n doing this for her. Oh. ẹ ló yà. I need to be free cause kò yé mi àríṣe láríkà àríkà bàbá ìrẹ́gùn kì í ṣe alákọ̀ọ́kọ́ kì í ṣe kejì kì í ṣe kẹta àìmọye ìgbà ni mo máa ń fomi jẹ́rìn ibùsùn mi torí kò sọ̀rọ̀ kò sálábàárò. I need some help before I die. Somebody. Hello sis. Hello sister. Are you okay? Yes, I'm okay. Emma, ah, má bínú, it's not that I want to. Intruding to your privacy mo kàn rí i pé ah, ọmọbìnrin tó dáa báyìí lábẹ́ òòrùn i don't think it's good kí ló ṣẹlẹ̀ bó lẹ́ ń lọ. street kan sàlẹ̀ bẹ́ẹ̀ ni mò ń lọ. oh straight okay if you don't mind ẹ jọ ṣàlẹ̀ ìgbẹ́yìn débẹ̀. ẹ má wọrí ọ̀kadà máa tó dé. ah no you're too beautiful for ọ̀kadà no no no no that's not good. ẹ má wọrí ọ̀kadà máa tó kọjá. no mo ju bí mo ṣe wà lọ ah, this is just me i'm being helpful here. Am I worried? ọ̀kadà ò ní no please i insist i it's just to help you Only to pọ̀ you. i cross my heart. Oh, okay. you've agreed. no problem. all right thank you. okay. let's go. kílẹ̀ tó ọ̀rẹ́ àti ọ̀rẹ́ àti ọ̀rẹ́ àti tó kò ṣìkà òrèrè á ti bàjẹ́ òrèrè á ti bàjẹ́ òrèrè á ti bàjẹ́. Àníkàjẹ́ kúrò kó tán, ẹni tó kọ̀ ọ̀rọ̀ sáwọ̀. so uncle bolaji I really appreciate everything tí ẹ rà fún wa ní agbára ọlọ́run òkèké báyìí ni wọ́n yín máa máa lọ. àmín àmín ọkùnbọ́lájí ẹ ṣé gan ni I really appreciate gbogbo nǹkan tẹ́ ti ṣe fún wa gbogbo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó rí fún yín ló máa rí fún yín lágbára ọlọ́run. ah thank you very much sir we appreciate you and tí mọ́mí náà wà dẹ̀ ti dá màmí ṣan pásọ fún wọn pé ẹ̀rà nǹkan wá wa. ẹ wo ẹ wo ẹ wo àdúrà tẹ́ ti pọ̀ jù ohun tẹ́mi bá ṣe fún yín Ọlọ́run ló ṣe. ẹ ṣe sá thank you. okay baby I miss you. all right. ó pọ̀ ó pọ̀ ọmọ ó pọ̀. ṣé o tẹ́ ń sọ ni wípé àfẹ́sọ́nà àfẹ́sọ́nà ẹ̀ ló kó àwọn eléyìí wá. bẹ́ẹ̀ ni màá ẹ wo màmí lóòótọ́ ni o kódà wọ́n fún sábídé mi ní owó pẹ̀lú búsọ́lá wọ́n dẹ̀ tún fún èmi náà ní pocket money pé kì í fi ṣe gbígbọ́ ni. Ah, wọ́n máa ṣe wọ́n kùnà wọ́n kó àṣedànù wọ́n kùnrin ìyá ìrìn òṣì lẹ́sẹ̀ àmọ́ tó ń wá kiri ṣíọ kò burú ṣáìṣe àti gbowó sápò tí hmm, bẹ́ẹ̀ ti rí ń tẹ̀ mọ́ tán kò gúyè yín. <laughs> but but but but on on on on a lighter note. Okay. You see this company, Tantra mm. Mm-hmm. Performer Invoice Waffle. Yeah, yeah. Do you um, know I've been to that place like four times, and the secretary is telling me they MBA won't see Wow. So what I'm doing now, mo mọ bá àti Okay. We're gonna set it on the table. I'll just get there, get one of their exotic wine, best of their brandy or whiskey. Then I sit on the same table with him. Wow. Then we settle the matter on the table. That's right. Makon initiate conversation and you get we get to talk. Then we seal the deal. Yeah, ọmọ forget this deal na big deal. Tó bá yẹ kó boss lásán. Ah, Má gbá má leave me now. Ọmọ ọmọ ọmọ sọ fún Petra ọmọ oh, you this your and this your dubai ẹ. ọmọ bí wọn láìkí. and nǹkan tẹ́mi dẹ̀ mọ̀ ni pé you see this country wey we dey so if you are taking going official official official. hi baby. oh the love of my life. Mm. how you dey now. very well thank you. Hi. you gorgeous. thank you baby. <coughs> ah. ah sùúrù. no ah, ah, mo ní nǹkan kan ni mo fẹ́ attend sí. oye mi ọ̀rẹ́ ṣe ọ̀rẹ́ ṣe. pèmí létà náà ká rí ká lẹ́kọ̀ọ́ babe. bye. all right. Okay. so. Um, Ah, um babe so what do you care for okay okay I know you don't do this because it's too hard for you so what should I get for you. anything. something light. yeah. okay um hello get us something soft there please. Ah. I don't play. ẹ̀gbọ́n yẹn lẹ́ ń play No scored. Jacob. Jacob isi báwo. Ṣé o ti tọ́ tútọ̀ mi? Jacob báwo. Ṣé o ti dọ̀rọ̀ ọmọ yọ? Jacob isi báwo. O ti ṣé o ti dọ̀rọ̀ ìyẹn ti lọ darí òkè mi. Ṣé o ti mi ọ̀dọ̀ ní ọdún òdò? Jacob isi báwo. Ṣòro ṣòro ṣòro ṣòro ti ṣó lo ta mọ́ni àbí òrèlè tó ń ṣe. ẹ̀gbọ́n mi ì ní bá kọkọ lọ́wọ́ mọ. ẹ wọn ló lù. ẹ̀gbọ́n ẹjọ́ tó lọrùn tí má ti rẹ bá bí ten five bá kíkọ fún mọ́tò délé jíde. jíde ò yá wèrè ni idiot na eléyìí kì í fẹ́ lówó tẹ́tẹ́ kó sì kó mi bàjọ́ máa sì kíláàgù mọ́jà kó sì kó mi bàjọ́ abó ìyá wèrè àwọn wèrè sọ́wọ́n bá bàjẹ́ mọ́ àwọn. ọkùnrin ṣẹ́gun ó ti tó bí ọjọ́ mẹ́ta ń sìn mo ti pe nọ́mbà Bọ́lájí mo ti pe pa bí ọjọ́ mẹ́ta ṣe kò fún mi story nígbà mi kò tiẹ̀ ní gbé mo ti send message kó tó lè reply gan máa dàbí pé kò tiẹ̀ yé mi mọ́ bí pé ó avoid mi mo máa pè é pè é pè kó máa tó pé ìgbà mi máa ní òun busy òun lọ bí iṣẹ́ òun travel òun ò ṣe kíní kan ó ti sú mi. ṣé ẹja. àjà. ẹ̀ẹ́dẹ̀ ni ẹni misunderstanding. ah ni anything. tó ṣẹ́ ni ṣé mo máa ṣe ẹ̀ náà iná ọmọ kò mi ò lè ṣe um, ok ọmọ nǹkan tí màá sọ ọwọ́ nǹkan tí màá advice ẹ kó ṣe ni pé um, ṣe lè lọ bá at least tu tó bá pè tí ó gbé kọ́ lọ sí boyfriend ẹni boyfriend ẹni náà ẹ ń fẹ́ra yín lọ bá ń lé you understand mm. so wá lọ tó bá wá lọlé tó bá tẹ one on one ẹ má lè settle ẹ tó bá ní nǹkan kan tó fún tí o like a lè sọ fún ẹ. àdá yẹn náà make sense cause kò yé mi òun mo ṣe ní kí n wá rí yín tó yẹ mi ṣe pé yín bọ̀bá iṣẹ́ kí lọ bá ní sìn hmm. máa lọ check ok ok i'm fine then tó bá ti lọ tó bá ti rí kó jẹ́ kí n mọ̀. mo máa ń ké vaccine mi jẹ́ kí n mọ̀ nípa tó ṣe. Hey baby! Mm-mm. It's not what I think I see now. What are you telling me? That what I saw there, ah, ojú mi kú ọ́ ni, kó mo kú ni mo, kó tí ìyẹn kó tí mo sọ sí. Mo mo wá sọ̀rọ̀ boyfriend mi. Mo ká obìnrin pẹ̀lú boyfriend mi. Ṣé tó torí ẹ̀ ló ti tí avoid calls me? It's not what you think. It's not what you think. Mm-mm. Just wait. Okay. Let me explain. Okay, what did you always, what do you tell me? Now you tell me. Explain. Fine fine fine nǹkan tó rí yẹn bó ṣe rí nìyẹn. ok. òkú ṣẹ̀bi mi náà. jọ òkú ṣẹ̀bi ṣẹ̀bi mi mo wá sínú ilé boyfriend mi mo rí pẹ̀lú obìnrin òkú ṣẹ̀bi boyfriend mi. ẹbí mọ́ mi. mọ́ mi mi. what about my mom. ok fine mo ti ẹ pé mo jẹ́ kó máa yé mi wípé mm. ọkùnrin tó bá fẹ́ kò lè My mom said that to you. Now, you tell me, ọkùnrin wo ló máa gbọ́rọ̀ ẹ̀ tó máa continue? My, my mom called me. That's not true. I'm sorry, it's all right. That's not true. Okay, I love you, but I love, I, love my destiny. I love my glory. they ṣáà lè nífẹ̀ẹ́ go, gbogbo tọ́lọ́ gbé fún mi látọ̀run wa lọ. wẹ̀ mí mú jáde. Nígbà bàjẹ́ èèyàn tó jèrè ayé tó sọ ìjọba. Ó sọ mí ẹ̀dùn. Ibi mo ti jìnnà jù. Ẹ máa kú. Ọlọ́run jẹ kú. Ẹ gbé tó ọlọ́run wá. Wọ́n máa tọ̀ kí ìṣòro yẹn. Ẹ̀mí òkùnkùn jáde. Sísá kí ẹ bá wọn kú bẹ́ẹ̀. Pásítọ̀, nǹkan tí mò ń dojúkọ láti bẹ̀rẹ̀ ayé mi nìyẹn. Hmm? Hmm? Ojoojúmọ́ ni má rí mọ́mì mi lójú àlá kò ń ṣe lásán o mo máa rí wọn bí àjẹ́ gidi tó máa ń ṣe mítìn torí ọ̀rọ̀ mi pásítọ̀. Praise the Lord. Praise the living Jesus. Ẹ̀ẹ́n tí wọ́n pè ní àlá nìyẹn iṣẹ́ èṣù nìyẹn iṣẹ́ sátani àti àwọn ọmọ ogun ẹlẹ́rìí yẹn. Sátánì á lo ìyá sí ọmọ gẹ́gẹ́ bí ọ̀tá á dẹ̀ lo ọmọ náà sí ìyá ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá ìwé mímọ́ ti sọ́nà rẹ̀ ó ní ohun ìkọ̀kọ̀ kan ti Ọlọ́run ni èyí tí ó bá fi hàn wá ní tiwa àti ti àwọn ọmọ. ẹ wo pásítọ̀ kódà mo máa ń yín nínú ẹ̀ ẹ̀yin lẹ máa ń mú àdá tẹ máa ń ṣàmì wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ máa máa pín mi kiri ẹjọ́ máa ń ṣe mí tì ní ẹ wo nǹkan tó yẹ kí n bẹ̀rù gbẹ̀rù. èmi. ó ah, pásítọ̀ wa nù wọ́n ẹ má jẹ́ kí ẹ̀rù bà yín láti lè tan ìmọ́lẹ̀ sí ohun tí ó wà lẹ̀ ṣé mo lè rí ìyá yín. ẹ wo ẹ lè rí wọn wọn ò lè wá wọn ò lè wá mi ò lè wá jàre kí ló dé. wọn ò ní wá wọn ò ní wá kò síbò tí mo fẹ́ sọ wọn ò ní wá. kò sí wàhálà ọlọ́run á jẹ́wọ́ agbára ẹ̀ ìwé mímọ́ ti sọ́nà rẹ̀ ó ní kò sí bí a ṣe fẹ́ gba nǹkan lọ́wọ́ ọlọ́run bí kò ṣe nípasẹ̀ àwẹ̀ àti àdúrà ẹ máa nílò láti gba àwẹ̀ ọjọ́ mẹ́ta èmi náà máa kún yín lọ́wọ́. Eh. ẹ bẹ́ẹ̀. ṣé pé tí bá gbàgbé àtàdúrà ó máa wá. ọlọ́run máa arrest ọkàn wọn àwọn fún alára wọn náà máa fi ẹsẹ̀ ràn wọnú ìjọ ìwà. ọmọ wa sínú bíbá. bẹ́ẹ̀ni. tó bá ti wá wá mo ti rí gbàgbà. ọlọ́run máa ṣe. pásítọ̀ má gbà á. bóyá ẹ wọlé ẹ jẹ́ ká gbàdúrà. ọmọ oh. jésù. àmín. jọ kí ni problem Bukky tó fi hàn pé kóun lọ kó sómi òun fẹ́ commit suicide ní next hmm? time ẹjọ ṣé tó bá pa rẹ àti ìyá àtàbú rẹ ṣé wọn ní gbélé ayé ni. àbí o ó tọrọ ló sọ o church tó wà gan pàápàá kí ló ń ṣe níbẹ̀ kí ló gbé dé church tó wà yẹn ẹ wo ọmọ yẹn ọ̀rọ̀ ẹ ó ní ó yẹ ká fura sí gẹ́ọ̀ yẹn o ẹ wọ ni nurse mi gẹ́ọ̀ yẹn gan mi láìkẹ́ mi ìgbà tiẹ̀ ọlọ́run bá ń gbọ́ mi ò láìkẹ́ láti dé one mi láìkẹ́ one kan ṣe standard wa now low life ni gẹ́ọ̀ yìí àwọn ọmọ ghetto sára ọmọ lẹ́kì ìyàtọ̀ wà ń bẹ̀ bóyá ká yẹra fún o àbí kí lẹ fi. àmì You o èrò ẹ máa ka yẹra fún un kò lè dàbẹ́ máa ka yẹra fún un because we are old friends As if kò tó ń go through long, yẹn nobody knows now àbí and I believe that a friend in need is a friend indeed máa ka yẹra fún because kò tó go through yẹn nobody knows eh? bí a kà kúkú lọ wò ní church. Eh, hmm, jọ o ká lọ wò àbí kí wọn nǹkan lọ dá lọ wò níbi tó wà. Abi, ṣé bọ́ọ̀ ni bẹ̀sì ẹ̀ ah, ah. ṣe fẹ́ tẹ̀lé lọ ni. ṣe bọ́ọ̀ wọn ni bẹ̀sì ẹ̀ ó máa dá lọ èmi ò lọ́ọ̀bì kankan o má bínú tẹ bá ní ìdòwó ẹ pè mí àmà sẹ́ǹdòwó sí i kémi tẹ̀lé lọ church lọ wo búkì for what. but money is not everything babe. yes money is not everything because okay now ẹni pé okay ká lọ ká lọ wò ní church ẹni pé no ẹ bóyá ká jẹ́ kó dé ń gbà ẹ̀ bí a tó bá sì dé a máa sort ẹ̀ out. <laughs> ó yọ ẹ̀ kúrò ká. wọ́n dá lóhùn ó ti jápa ẹ̀rù ń bà no ṣe pé mi ò lè lọ sí church ẹ o ní kí ni bẹ́ẹ̀ ká kú jẹ́ kó dé. <laughs> kí ló fọ́ ni báyìí kò fọ́ ni náà. òun náà ti japa. jẹ́ tó wà ní church jẹ́ bàbá tó ṣe ní church. nọ́mbà ṣebí she's your friend. padà lọ fẹ́ lójú ẹ̀rú ti bà. táwa ni mo ṣe mo ṣe lẹ́ṣẹ̀ tí kò lè forí jì mí. ẹ dákun abiyamọ ayé ẹ máa bí. tàdé retí retí tàrí la ṣe ní ká wá wò yìí o. ṣé mọ́mì ti wá ẹ ti rí mọ́mì bá sọ̀rọ̀ because ìgbà tá a pè yín lọ́jọ́ yẹn a gbé fún fún wọn pé kàn bá yín sọ̀rọ̀ wọ́n ní kò sí nǹkan táwọn fẹ́ bá yín sọ ṣé wọ́n ti pè yín. mi ò rí wọn bá sọ̀rọ̀ hmm. mi ò rí wọn bá sọ̀rọ̀. ẹ rí wọn bá sọ̀rọ̀ ẹ jọ ẹ ṣe máa bá mọ́mì rí bá sọ̀rọ̀ ẹ jọ kí ló dé tí mọ́mì ṣe máa bá yín sọ̀rọ̀ bí tó ṣe máa gbé kọ̀ yìí kí ṣé nǹkan tẹ̀yìn ṣe ṣó dáa ṣọmọlúàbí lẹ́yìn ẹ̀yin ẹ kúrò nílé ẹ̀sùn kọ̀ọ̀kan ẹ̀ ń bọ̀ ní church ẹ̀ ń bọ̀ wá ń gbé church ẹ ṣe fíhùn pé tẹ wá gbàdúrà fúnra yín ọlọ́run ò lè gbọ́ ni ẹ wá jókòó síbẹ̀ wá ní kí mọ́mì tí mọ́mì máa bá yín sọ̀rọ̀ gan mo máa wà disappointed àbáwo lè ṣe sọ̀rọ̀ báyìí tí mo bá sọ bàtà báyìí sista Bukola ṣe ó máa gbàdúrà wa lágbára ọlọ́run mọ́ mi ó máa fi ẹsẹ̀ ara wọn báyìí mm. wọ́n á fi rìn wọnú chọ́ọ̀chì wa ẹ má wọrí ẹ má ronú ọlọ́run á gbàdúrà wa. ẹ wo ẹ̀yin àbúrò mi ẹ jẹ́ bá mi bẹ̀ mọ́ mi bá mi mo bọ́ mi kọ́ tiẹ̀ wo ti kúnlẹ̀ àbí àmọ́ mi lára ẹ jọ. ẹ jọ ṣe máa lọlé nítorí bíbá ìtìsú èmi ẹ jẹ́ àlọ́ ṣe máa tẹ̀lé wa lọlé àbẹ́ṣẹ̀fẹ́ dúró síbí. Ah, èmi ò níbi lọ o. èmi ń lọ ilé o tẹ́yìn ò bá lọ ilé. Ah, ah, àǹtí mi ṣé ni dúró de sísá mi ni. ẹ wò ó ẹ wò ó ẹ tiẹ̀ níbi lọ ń tèmi tí mọ́mí ò bá tiẹ̀ ti rò ó kó wò ó nínú ara wọn pé ọmọ kan ó sọ náà ya àwọn ọmọ àbí kọ́ tiẹ̀ wò ó pé kọ́ tiẹ̀ ní feelings mi lára mi níbi kankan lọ tó o bá ti lè wá mi kàn mí kúrò mi báyìí o. èyí ni mo tún sọ̀rọ̀ báyìí náà. mi ì lọ níbi ẹ̀ ibi tí mo ewu ibi tí mo máa gbé mu wà yìí tó o bá ti lè wá mi wá. ẹ̀ ń kọ́ mi lórí ọ̀rọ̀ Sítàmì Bùkọ́lá ẹ̀yin àgbà náà lè máa ń pa lóore pé téèyàn bá ro dúdú ìfọ̀n ó máa ọ̀rọ̀ adé egun ẹjọ́ nítorí ọlọ́mọ mi kò sí nǹkan tí wọ́n bá ṣe fún yín ọmọ yín ṣáà ni ẹjọ́ ẹ bá wa ṣàforíjì fún òun torí Ọlọ́run. Màmí, mo tó nìkan tó sọ, ẹ dáríjì sísá mi kò sí nǹkan kí nǹkan tán bá ṣe fún yín màmí ẹ fọwọ́ wọnú kẹ́ ẹ dáríjì wọn màmí ṣé bẹ́yìn lẹ bí wọn ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́kùn pàjẹ́ mọ́ mi ò jù ú ṣàánú ìdáríjì wọn. ìdáríjì ìdáríjì ìdáríjì Bùkọ́lá. ìdáríjì. kẹ́ bẹ̀ mí látẹ̀yìn títí mi ní dáríjì Bùkọ́lá mami ah, bí ṣe ń bẹ̀ mí yẹn gbogbo inú bí mi sí inú bí mi gan gan gan Bùkọ́lá ní ilé dáríjì. Ah, mo fẹ́ bọ́ mo nílò láti bọ́ àjàgà yìí wúwo ó jọjọ́ orí mi lọ. I need some help. Oh, somebody help me. Help me. I need to be free. èyí ṣe tí ẹ̀ ń fi ọwọ́ ara yín fa ògùn ara yín sẹ́yìn fọwọ́ fa ògùn ara mi sẹ́yìn ń bá dá kí ẹ dárí ju ẹ̀jẹ̀ yín tí ẹ̀ ń bínú sí kí ohun tí ẹ rò má bàa bá ohun tí ẹ rò jẹ ìgbọràn ó sàn jẹ bọ rírù lọ. ohun tí mi ò rò kó má bàa tí mò ń rò jẹ. I need to be smiling. Why am I crying? nítorí èlò nítorí èlò mo sọ fún ẹ pé kó má ronú mọ́ nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ jọ tó bá ronú títí títí títí títí tọrọ owó yìí tó bá fa àìsàn sí ẹ lára ṣé owó náà kọ́ la tún máa fi wo àìsàn ni àtún máa sáré wá yẹn kiri àbí. ìyàwó mi bí tó ń sọ̀rọ̀ báyìí jọ kí lè tí mi ò ní ronú kí ni ìdùnnú mi gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé yìí o mọ àdúrú sacrifice tá a ti ṣe lórí pé kíṣẹ́ ìbálẹ̀ bọ́ sí i àwẹ̀ tèmi àti ẹ tajọ gbà nípa òkè kíṣẹ́ ìtì ẹ̀ bọ́ sí o gbogbo owó náà àkáǹtì wa ní joint account wa látijọ́ náà still náà kò bọ́ sí i contract yóò bọ́ sí i. Ah. ìgbà yẹn wọn kọ́ ẹ náà ìgbà yẹn tún kọ́ àti kí tún ni ayáwó àṣekínní kan ògbà kínní kan àti kí ṣé kó wá ti torí ẹ̀ ṣé kó wá para ẹ̀ ni ṣé kó para ẹ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ àbí adé tún try another one kàn sọ̀rọ̀ báyìí kàn sọ̀rọ̀ báyìí jọ torí ọlọ kí ni ìwúlò mi nínú ilé yìí jọ kí ni mo fi ń jọkùnrin nínú ilé yìí at least ṣùgbọ́n ní ọkọ lórí àyà jọ torí ọlọ́run ṣé òun ló fẹ́ máa bọ́ mi láàárọ̀ ọ̀sán àtàlẹ́ ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà ó dẹ̀ ní kí n má ronú. ó mọ nǹkan ó mọ nǹkan tó ṣẹlẹ̀ everything ma wà òkè oh, ọlọ́run máa ṣe mí ọlọ́run máa ṣe a try best wa ọlọ́run dẹ̀ máa ṣe baálé ìfẹ́ gẹ̀ ètò owó yìí. ọlọ́run máa ṣe é. ọlọ́run máa ṣe é ah, ọlọ́run máa ṣe láti jọjọ ọlọ́run máa ṣe báwo ni fẹ́ ṣe báyìí. Ah. ó kúkú yé mi ju bó ṣe lérò lọ ṣùgbọ́n pàkó nǹkan tó dẹ̀ fẹ́ ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ kí la fẹ́ ṣe sí i ó lè para ẹ ẹ́ má para ẹ. Ah, ọkọ mi báwo ni ló ṣẹlẹ̀. mo ti sọ fún ẹ mo ní kò yé fóònù rẹ mo tẹ́ àtúntò ṣe ń di mi láàbí máa ṣe báyìí mo tó ń ṣe báyìí. wo tí ẹ kọ́kọ́ gbà gbogbo ẹ̀yẹ náà. Hmm. bébí ṣé mo kọ́ mo sọ fún ẹ pé mo ní àwọn properties kan. mo ti lọ ta gbogbo properties yẹn. Um, baby, chew lóòótọ́ mo sọ fún ẹ pé a ní problem nílé yìí mo sọ fún ẹ pé a jẹ gbèsè wọn mú ọ sọ pé kò go extra length pé kò lọ ta properties àbí nǹkan. níbi eh. owó kan ṣáà ló máa fi take care ara ẹ ló máa fi take care mi ló dé máa fi take care ọmọ inú mi náà. Eh. Eh. ok baby nǹkan tí ò ń sọ láti sọ wípé owó ló wà ní báàgì yìí. owó ni. bíbí ah, bọ́sẹ̀ you know I love you so much. rè báyìí bá ń jayé tọ́run jọ̀hún I will always love you mi ò ní die I will always be there for you I love you so much. Ami. I love you more. um, <laughs> um, mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣorí lẹ́ni i mistress, i i i just wanna show you my cooking skills today. ẹ mm, bá me prepare iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Ah. Auntie. ká Ah, ẹ Yes, sir. báwo ni. Eh, ah, ah kilo ṣẹlẹ̀ ẹ má bínú ṣé ẹ gbàgbé nǹkan ni àbí bóyá mi understand. gbàgbé nǹkan kan kò yé mi gbàgbé nǹkan kan bíi ti báwọn. ẹ ẹ jọ lọ ni. mi àti ta ni lọ sí lọ síbo. Ah, ah. but orú àná tí ọkọ yín wá park i mean tí wọ́n wá kó ẹrù wọn lánàá wọ́n jẹ́ kó yé mi pé àwọn lọ sí ilé tuntun tí àwọn ṣẹ̀ṣẹ̀ kọ́ so mo dẹ̀ ṣe wá ń wò ní at least ó yẹ kí ẹ̀yin méjì jọ wà ń bẹ̀ ni. ẹ dúná ẹ dúná ṣé ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ṣú ọ̀pẹ mọ ẹni tí mò ń béèrè ṣá. Ah, mo mọ ọkọ yín náà even though gan àárọ̀ yìí ni baba landlord mú padlock wà tó fi wá ti ilẹ̀kùn because mo ti rẹ̀ ń tó fẹ́ gbà. Ah, ah, kò kò possible now kò possible ẹ jẹ́ kí n pin nọ́mbà ẹ̀ kò possible. <laughs> kí ni. mo ti jẹ́ kí ah, eh, sí. ta ló wà nílé. ọkùnrin ò máa lọ́rùn o téèyàn bá rí ọkùnrin téèyàn rí ejò kókó pa ọkùnrin yẹn dànù náà ah! pé ládùúgbò gbogbo nǹkan tí mo ṣe fún David mo ń ṣe gbogbo nǹkan fún láti fi múnú ẹ̀dùn. E mo ta gbogbo property tí mo ní pátá gbogbo property tí bàbá mi jogún fún mi mo ta gbogbo ẹ̀ torí kínú David lè dùn ah, síbẹ̀síbẹ̀ David kó gbogbo property gbogbo nǹkan tí mo ní David sá lọ ah, ah, David gbogbo bíkíbi tó bá wà báyìí ó ní ojú rere ọlọ́wọ́ gbogbo ibi tó bá wà báyìí David wàá máa ṣiṣẹ́ ní wàá máa ṣiṣẹ́ ní o ṣiṣẹ́ ṣiṣẹ́ màmá bá ẹ ní kí ni mo wá fẹ́ ṣe sọ̀rọ̀ oyún tó wà nù mí báyìí ẹ̀sìn mà lélẹ́yìí kí làwọn èèyàn fẹ́ máa sọ kí ni ká ti gbọ́ pé mo lóyún ọmọ mi ò ní bàbá ẹ wò àfi kí a lọ ṣẹ́ oyún ìdánù gbogbo nǹkan tó bá gbà báyìí máa fi fún un gbọ́dọ̀ ṣe oyún ìdáná gbọ́dọ̀ ṣe oyún yìí. gbogbo ìgbìyànjú mi lórí kí n lè rí oyún ọmọ Bùkọ́lá iṣẹ́ pàbó ni gbogbo ẹ̀ já sí ẹ̀yin olúwa lógo. gbogbo fún bàbá dàgbà kò lè ṣe iṣẹ́ torí àṣefárí iṣẹ́ ọlọ́run ọlọ́run dẹ̀ fẹ́ lò ó láti fi rẹ̀ yín lẹ́kọ̀ọ́ bí ìgbà èèyàn ń tú iṣẹ́ ọlọ́run wò ní tí ò lè ṣeé ṣe láéláé. ṣẹ́rí mọ́ mi sísítà Bùkọ́lá yìí aláàánú wọn ni wọ́n jẹ́ sẹ́yìn owó wọn dẹ̀ jì sówó dáadáa. èmi náà mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ̀nba ẹ̀ṣẹ̀ tí bàbá ẹ̀ ti ṣẹ̀ ni òun ló ń jẹ́ kí n máa hùwà bí mo ṣe ń hùwà sóhun. ẹ ṣì jẹ́ ká tẹ̀lé tí ìwé mi máa sọ. So tó ní ẹ má jẹ́ ká fi ibi san ibi hmm. kíbi ó lè tán tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ bí ìgbà èèyàn dijú kí olórí burúkú lọ olórí náà tẹ̀lé. mo ti mẹjọ tó wọn lọ dáríjì mi ẹjọ́ dáríjì mi gbogbo nǹkan tí mo rí mi kí n mú pàjẹ́ ní ẹjọ́. sista Bukola ẹ má rò bẹ́ẹ̀ o ìyá yín ò kì í ṣe àjẹ́ bọ̀ ìgbà míì tí èṣù bá fẹ́ da ìdílé aláyọ̀ oríṣiríṣi nǹkan ló lè lò àti wípé inú òbí yín tí ò dùn sí yín tọkàntọkàn ló fa gbogbo wàhálà ẹ̀ tó túmọ̀ sí wípé òbí ò gbọdọ̀ máa bínú sí ọmọ ẹ̀ jù ó ló fà á bí wípé bẹ bá gbégbá ẹ̀ mọ́ ṣe gbá torí inú òbí yín ò dùn sí yín nǹkan ò lọ déédé mọ́ bó ṣe kó lọ ìyá wa mo fi orúkọ ọlọ́ọ̀bẹ̀ yín ẹ bá mi ṣe àdúrà fún un lẹ́yìn oṣù mẹ́ta ẹ padà wá gbégbá ọpẹ́. jésù jésù lọ pẹ́ jésù ní orúkọ jésù àmín ní orúkọ jésù àmín mo gbà aládùá fún ẹ ò ní dáàbò àmín jésù gbogbo ewu èṣù nínú ayé ẹ ọlọ́run ti bá mi bí wọ́n àmín jésù ní agbára ọlọ́run ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún mama. òrèrè àti bàjẹ́ òrèrè àti bàjẹ́ òrèrè ti bàjẹ́ àníkàjẹ́ kúrú kó tán ẹ̀yin tún gbọ́ rẹ̀ sáwọ́ kòkòrò tí jà fún ìdí ẹ̀fọ́ lọ́ngbẹ́ àfàkókò nílẹ̀ díẹ̀ sí tí fúnni lóko ìdí àpẹrọ àti kò jẹ́bọ̀ lòó ṣàlọ́wọ́. Oku ńlá ẹni tí ó bọ́ kí ilẹ̀ tó kò ṣìkà orere á ti bàjẹ́ orere á ti baje orere a wa destroyed orere á ti spoil kí ilẹ̀ shika. kò ṣìkà orere á ti bàjẹ́ àní orere á ti wà destroyed. After the sun comes the rain. After the dark clouds come the silver lining. After tears come joy. òṣìkà orere á ti bàjẹ́ orere á ti wà destroyed orere á ti spoil kílẹ̀ tó pọ̀ òṣìkà orere á bàjẹ́ àní orere á ti wà destroyed orere á ti spoil. travelers are my mi ò mọ bí olórí gbéyàn rí. bárẹ̀ tún tèmi hàn. ọ̀rọ̀ ayé ó ti sú mi. I don't even know where to go kò yé mi ọkàn mi gbọgbẹ́ kò yé mi yé mi yé mi. I need to be free. mo ní láti bọ́ nínú àjàgà yìí kí n bọ́ pátápátá. This body is much for me. Táwa ni mo ṣẹ̀ mo ṣẹ̀ lẹ́ṣẹ̀ tí kò lè forí jì mí. ẹ dákun abiyamọ ayé ẹ má wò níràn. ṣẹ̀ṣẹ̀ ni wípé mo wáyé ni kí ló dé. Can't just take this anymore. I need to be free. Cause kò yé mi. and I can't comprehend this anymore. We need a lot to ball, lot to ball. Mi ò mọ bí olórí gbéyàn rí. bá tún tèmi hàn mo fẹ́ bọ́ mo nílò láti bọ́ àjàgà yìí wúwo ó ọjọ́ orí mi lọ. I need some help. Somebody, Somebody help me. help me. Ooh. I need to be free. Need to be free. Hey, eh, yeah. You know, so they need a many darkness. Yeah, sadness, sadness, Amiram. Mm-hmm. Malika, Malika, Zundo, Zumbo. Malikuku, Barabidibida. Malika, Malika.